الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد شر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة دلالة كل دلالة في النار أجارني وإياكم من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آه، أني بابا يا كوم يا رب alhamdulillah tere so abe enwere no me onye papa n odere man ana hori to he die to no muri ha mana ki ewe guwese men do wa an ban die he to ne kwa wan to ne he je kwa wan ya kumu ya wa kumu na program na na ukinyimani by time anyi isororo na meneno na nameka otuleteche dia se peto dia ba nka eh uh, alin wa jibenin domule esuniti usuru wanu manese jenene anyi enwo sunno na na ka iya udien nan eneno na aba he isoni dawde enyi wiajo ana ekeme every saturday like this so abenen rabe rabe omeka di ko na abe son mo dazen so ya ko nika oyi jeje nu jezi ni mo no sha ba nuta do so ntu suru Uh, an ka ba mu me ayo ata no ni ayo ato ene re ozi anake omori oseme onora onyeza do an sika akaka bo re si islam ka ini oro mozi oro dɔɔbira sako so muri kawame ka kurani man siri nani cece dɔɔbɔ ita ma ya bai dɔɔbira so da ya bai dɔɔme ka de ala ayi mi Dọọ na do wɔto no wɔ ɔne dọọ na si baaba dumuni na do tinya jɛ islam. it's a complete package islam ọ̀nyi ozonaze ma bẹ́ hand bẹ́ẹ̀ islam ọ̀wẹ̀ àìkánná ìka wàá mẹ́ dáadé yàrá ti yẹn ń rìn islam ma hẹ̀kẹ́ orí ti yẹn wá iná náà yẹn ọ̀yẹ́ lè sáwò iná náà yẹn òsòwò yà àbán òmùrí rà kà àbán ìsòwò dáàbán dáàyìn rí wọn iná kan ní wo muri yanya anahi alquran ate abotire irene nyi onere ebiri onto muri sallallahu alaihi wasallam anakuwa bada ha sunna umurika ah, ya ayyuhallazina amanu ma hanna yakadaw udkhulu fi silmi kafa aba ono ci abe gangan ma ono duwa wani adini islam aselim adini na ka wa ngo wa ni sa wa ni sa hi asilmu o ni total submission do kan wa uci yo murhi do zama rihi yo murhi da murki ana no wa me kafa me da ka ba no men asanye ne ezewe ni islam non da nye ne mezewe asanye no ne ho me da nye na ke awu katore ra u esko amen lo mori ku ama ra sede wala tattabu khutuwat ash-shaytan shaytan asa kunyele ha kunkunya ana kusa si ozi shaytan wala hun islam umuri mana kai ni qur'an al-karim yana nanyo banyo wena kwa bi wena wogo asanye ze ha okonya na kusa se ozi shaitan ozi baba ni honan ozi islam abe na wi ozi shaitan wa mas islam tuyonya ah bi civilization na wo either traditional your ironical traditional civilization ah bi civilization na wo ati civilization of the present day إنه هي civilization نملا هنا إن القرآن يا أيها الإنسان ما غرك بربك الكريم ما هوني أذى سمعنا بنيونين هوني سيفينيوني أنا مكوا كنا كل يوم يهنا تونين مرينا يكنا مرينا نبانين الذي خلقك فسواك فعدلك مرينا كا أنا تناون fasawaka don mai hako wani bai bai don shi azato hannun don shi yi tijar kewa yan don su tattura da kuta yan fa'adalak don mun mai bai kawon kuma fi ayi suratin ma sha'a rokkabak da ke ina cire na zai murhiyoyi o murhi rokkabak sayyarak domin mai hautunan o zai murhi domin mai hako ba zago wanyan wala ji wanyan wala bibe so quran a ka ko ara mare ko mo ni abole ha bem aba na ko ni islam ono yen wa yen me islam me ka me owu asen se islam me ka se ti so ri har na woni ko wa woni ahohin ahoso yele abaligbem wọn ní islam juwera mẹ ọkọ amẹ agbóko mori ọtọ sudan mori ọtọ ìkaya àwọn akẹnẹ ọbẹrẹ mẹkọ mori mọ aláàtọ dé mori èsèrè ni ọmọdé kìí náà bùnmẹ wọn èsì sèrè and ọkọ wa náà wọn gàhán ẹnna sáà yẹ kùmùlà ṣẹta muri kifaraktara ukolele ni yeye bi adam ame so je sikona seme la shatta bo gahi ne ne nyin ezanye bana madina non agu ko itu kadana me ezanye bana madina non agu asere ni ne kora ezanye bana madina non agu na sonyo ban ezanye bana madina non owe ehe ndo su da kusa la yon omuri ko zamani nyole ni nyan aban ono mani sele tòun wọn ní níyàwó rẹ̀ sì wà látún sọ̀sà ìjẹ́ owó rẹ̀ ìjẹ́ òdìrí ọmọdékì náà bùmẹ̀ iná bùmẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ́ ọ̀nà nínú kọ́rọ̀ mi ọkọ̀rọ̀ náà mórí ara mi ẹbẹ̀ iná rọ́bà kalabel mersod náà kú ìjẹ́ àbọ̀ rẹ̀ yẹn yẹn ẹ̀yìn àná àyẹ̀yìn kò yẹ sai hawa mu dai hino muri ha ide ona ko ko muri yo men ina bole ha na ka sai ko sai sai shaytan an umuri ko asa na kuma wa ka ne ka innahu lakum aduwwun mubin agwe ke shaytan nan ona le ona ya ona na ko hure ito hen ola kwa ra do sete shaytan wa na kwa ye ni adama alayhi salam dɔsi wa kɔnɔ akɔa ɛnɛn dɔkpa hɔn wo mori nkɔmɔ yɛ so kata ndo nuvu ayan dɔmori kuma aso kata awo ama ɛyɛ na wa hɛ kɛmɛ tɛ ɛyɛ yɛlɛ wɔyɛ nuvu wa dɔmori kɔnɔ aso kata awo dɔmori dadu wa nɛn agɔbɔ alama mɔdudi rahmahulah ɔka ɛyɛ na kɔ aya hunɛ wani ama ɛka kɔ wa anya na akɔ ya anya na ɛmu kɔ. ona kwa ukeke wa wemwe ewatan domi example kwa kujo hini class duka hawa nika subject nan du teacher ni ome ome duwa ni maka hawa ka nyoza mali bo jaku ina hewa mwija marono kuma usura ni wa hewa se ile ya mali duwa kwanza niwe duk maho sosan sọ́sàn tọ́ o màá hù sọ́sàn sọ́sàn tọ́ màá hù sọ́sàn sọ́sàn tọ́ ẹ̀yìn náà dùn hàn wà mẹ́lú kúpọ̀ ya délé ẹ̀nà ẹ̀mẹ́ ẹ̀mẹ́ láì ma àwọn dúró ṣe pe wan, ní kò tó lè yẹ yìí ọ̀dọ́ ọ̀sìn yìí yọ ọ̀dí clean ọ̀sìn yìí yọ wà á dọ̀ kó má wòye sì rẹ̀ sọ̀dọ̀ àwọn náà kó wọn kọ́ ẹ̀tẹ́ ilé àṣọ yìí a dọ̀ sí bt rọ̀ ilé àyìn c dọ̀ ọ̀nà na ofe ẹni kwaya ni wọn ọbẹ wọn tọ kwaya wọn ni abọ mu mẹtọ ẹhọn ni omori ọtọ yìí n'ẹhọn ni ẹhọn ni bi examination hall omori akaayika tabaaraka lezi bi yadihi mulk وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمريكي abisa ah, na uzo ya atira so ya ba na si wo mo na keka oni ohi no ye eh, no wanin electoral mo no nyiri o ka leto so abisa sawen o eh, mo no no ono tusun doctor yaran ago ah, se me li yabluwakum wa na siza ma unire ayyukum eno we na unin ahsan wa mala na ba mkoro zahu so ehene jije eno zahu

omunya na man to ke ehno ne exam awen daso qur'an wen lok aso do tuyi ya man so son to ya mason ya mane me ya mason ya mane me do tu teacher wen ana we ustaz tarbiyatul bashariyah kullaha onto mur sallallahu alaihi wasallam ana ko lo teach humanity a ban be be min a bala ya so onto mur sallallahu alaihi wasallam o ko bo istu لأتمم مكارم الأخلاق وفي رواية لك إني بعثت معلما لأتمم مكارم الأخلاق كي بالتلمون يوتم كما في بمالا نبي تيجا به وما ميتوه دا بوزو ريم هما سنة هبرو so ọmọ لا wá kó tí ní hẹnà dọ́là àzọ yìí kọsọ́ ní otu yẹn máa ní mẹ́ ọ̀sọ́ otu yẹn máa sɛnɛ omori kasa mɛ omori kura mozi mu ani mɛ de ɔmu mɛ ɔmu hin ewu ewu mi hin ewu kɛnɛ ɔmu mɛ ko hin ala do sahu na ewu omori hin so ɔlɔ nani oyi ana wa da awɔ do ɔlɔ wɛbi paatu ya mure kɔnɔ paanu oyi wɛbi ari bari kozi ne hɛ dɛ e ka wuya na enyi oyi wɛbi e do oyi wɛbi kɔsɔ di ihu. onon ija hose keni kweto awa kaka enyon na sa ebe motan agogo wele ka asom non ke azo mozi amane karaini nan amor ka kujete la ko padas wupe o do no re ko je enwan awruka asilim nan mo na do sukatai ya asilim nan etere oicho ni abaka umuntu na domo gumwe dosha baka to iziba yaka oisha yai umuntu na wosho nuzire dosu sukata itire shaitan lenon ima wan ana abiye zanan asukata yasu mukoro umurhi subhanahu wa ta'ala waka yahabu liman yashau inasa wa yahabu ويهب لمن dhukura au yuzawijuhum dhukuranan wa inatha wayaj'al man yashau aqima umurika onosi ozineze ni idoni kujonoroya ozineze idoni kusoi ujenye neyo ozineze ni idoni mika zukuranan wa inasa doni shujonoruwa tujonye ne doni vabeazo no domurika wayaj'al man yashau aqima ozineze ọ̀rẹ́ ní ìjẹ́ dọ́ni ṣọ́ọ̀rọ̀ ọ̀rẹ́ ní ìjẹ́ dọ́ni mẹ́ka asọ́nyẹ̀ ńwòsí anúni mímọ́ àzá òzè ẹ̀ta lórí kẹlẹ̀ ní ojú ọ̀nà ọ̀rọ̀kẹ́ náà man ẹ̀jẹ̀ ní ojú ọ̀nà ẹ̀yẹ̀ ẹ̀kẹ́ náà man ẹ̀jẹ̀ ní dò mórí ìwà bẹ́ẹ̀ abánuwọ̀ nyọ́nyà abánuwẹ̀ wọ́kúlù nìkmẹ́tùmínú adìl wọ́kúlù nìkmẹ́tùmínú fadl àbí ẹsẹ̀ náà kàkà ọ̀rẹ́ wọn rẹ̀ wọ́n bẹ́ẹ̀ mórí rẹ̀ ó bá yẹ mórí rẹ̀ dɔda ayɛ ne sɛ yi abe ɛnkata ɔno wɛrɛ ɔno ahodoɔ omori yɛ omori kɛ ɛbɛ ɛbɔ yɛ ni ɛbɛ ɛbɔ ne esi mɛni alukoro abayi ka dɔɔso mozi dɔɔso mozi ayɛ yi na ba nyɔri ana kaka ɔ nisɛn n'omori si mɛ ka azụ esike na-emeghe ahụ ahụ ya ahụ ka wàá hìrì ní sike sẹ́wẹ̀ họ́là ọkọ̀ aka onye esike ọ̀nà wàrí dọ́kítọ̀ onye esike ọ̀nà wàrí injiniya onye esike ọ̀nà wàrí sọ́ọ̀nù ẹ họ́là ọ̀rì ujẹ́ lọ́la mmanụ ẹ ha agwawere ka anabi ọrụ ọrụ na-abụ n'ihu n'ọnụ don mori decide ka ọnụ kozi yiwa don mozi don ane anabi papa na anyị n'ihu n'ọnụ ọnụ ọrịa da agba nke kere anabi adam alaihi salam ini asian emajan anabi agbarikini na anabi ewa na kwa ichaka ete pere anyị mpere dị họta anabi ibrahim alaihi salam rịọ onye kọrọ agwọ ninety years ìràwé ẹbẹ̀ náà ẹbẹ̀ náà tó rẹ̀ ọ́ ẹ̀nà rẹ̀ wọ́ ọ̀rùn ányẹ́ nà rẹ̀ ọ́ ok ọ̀jẹ̀ ọ̀hún hàn ní tẹ́hẹ̀ ẹ̀nà rẹ̀ ọ́ ẹ̀hẹ́n pé ẹ̀nà ìrànlọ́gbọ̀ ẹ̀nà rẹ̀ ọ́ ninety years ó sì gbòó òṣèlú náà wọ́n wà lóyìnbó lẹ́ẹ̀kí ńlá ẹ̀ náà dẹ́mọ̀sìn dẹ́sí àbẹ́hẹ́ yìí èyí ẹ̀nẹ́ ana ọ̀nàmọ̀ àbọ̀nà ọ̀zọ́kọ̀ ẹ̀ní ismail ọ̀nàmọ̀ abánára bíbélbẹ̀mí ọ̀sá ishaq ọ̀nàmọ̀ abẹ́ israel abẹ́ yọ̀nẹ́ni ọ̀nàmọ̀ wani. agbawo ẹ̀ka ọ̀ ẹni hadith sahih ẹni abu wahlu sunna abu wani wa yadda ka a doka eh aman le kuntum wa man kam sallallahu alaihi sallam, kai anabi isa alaihi salam ana kaka onya no ya no rudo ma dole etomato pa ehen eje o ise ko nkan to do muri shola helen do wa ta ha bare ma bele hono do onye ne do mozi ogwawo ugbanye muri onon ono muri da ran da ukuru sele amma wurke azana ni jahiliya dani wuli nyana sezan edda wa tonto muriwe sallallahu alaihi wa alihi wasallam eno maru mai e, anara binne e mu jonaro da ya jefata ki e mu jonyane ile ida chata de ne إذن ني أهمي وسلوكا أنا لا تيني كل أنا لا أهمي أنا ما كنت مجنين نين دمولا كلام انا الكريم كا وإذا بشر أحدهم بالأنثى ظل وجههم مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ala sa'a ma yahkumun umurika anar mae da tuntu muri wa inarab enni umono e mozi e dele tukonye ujenye nawe ija ashen bamitua osi ushozi madaka ejo na mada kujonye ne zalla wajuhu muswaddan umuriki dure ka be yeso ni ko mi ne jijiji kene di yeso ni divi ai ma ko

inu duwe na oka asin benwan kaka ko mu na ne do ku asin no se si ayumsikuhu ala hunin awru ko no dujo nonin tinute do no tayna quran do no na ko no mu yenye ne tinhi do ho ine quran ako otawe yani awi am fi turab ay kona ka amwezi ile ile do muriki ala murika ba abehe ba to do sa'a ma ọda diri ɛsɛ na mmemme mu kara yɛrɛ ɔsɛn na wɔn mu yɛ sikɛrɛ ɔsɛ kaayi waa mu yɛ nɔrɔ akokoɔ a mu yɛ nyɛnɛ ɛna ɛwa ɔnyɔnyɔ wi dɛ mo hin ozi wozi ɛnyɛ do mariam ɛɛ eh, ade mariam ɛnyɛ duro na ɔrɔ aba kò sɛ ɔnà àmòzi òmu òjò nɔrò bɔnà sɛ ɛkò omori yi dá abaduan anka ɔnà ɛsɛ ɔtò ali mɔrɔn abadu ɔtá aba ìjọ na àmòzi lónìí tukɔnyɛ nɔrò dá aka omori yi ka omori òjò nɔni amɛnama òjò nyɛ nɔrò nɔni. kuma walaisa zakar kal unsa uja na wewe uja na wewe nyonya agwa wa inni samait wa inni samaituha maryam ami mara ya kwa ri maryam ama wa inni uizuha bik wa zurriyataha min ash-shaytanir rajim umuri na pa wese leo kasere ati ezi amawama kono ri shaytan enenileta na alilani ojú ọlọ́mọ aláhi mariam aleyhisselam iná ni ó múlò mariam like àkẹ́kẹ́ náà kò múlò ìṣojú ìdọ̀nà sí mẹ́rin ló ṣe àṣọ tó dáa pan ẹ̀mí ọ̀nà na ọ̀zọ̀ ẹ̀rọ nìyà ẹ̀rọ sísọ́rì náà oyi ko sala oyi ko nafila ọta do awọ ọzọ na ẹzẹ ma ni rọ do ni iṣẹ ni ẹzẹ kanyọ do mo ríṣẹ nígbè náà nìkan màlẹ́kẹ̀ náà káyọ̀ káyọ̀ àmọ́sí dọ́ka ìmì bá àmọ́sí ọ̀nà ọ̀rọ̀ kanyẹ mọ́ àmì yẹn wọ́n yà láka onye sùúrù do mo mi tomato pan do mo zi mi ojú ọ̀nà màá nọ̀bà níbi ìsàn dáa níbi ìsàn rẹ̀ mi tomato pan ẹ̀rẹ́ ọ̀dẹ̀ yẹn ọ̀dọ́ ọ kàrẹ́ anabi isa alayhi salam ìjẹ́ mariam ma lọ́sọ̀rọ̀ wọn dábọ̀ rabi tuwon ohu kẹ́ni iye nyọ́sà ẹ̀hó yàda ó sì lọ́tọ́ ti dẹ́n dáìka kẹ̀kẹ́ ní wàmẹ́ dáìka okoro dúró wà náà mẹ́ dúmọ̀zín ma kana abuki imra sawi wa ma kana ummuki baghiya adawo zo diyo onye awara kenekene ọ ụmụ ememozi ahụ akara otu oyi but ọnụ ka anyị nwere nke inni nazartu lirahmani sawma falan ukallima alyawma insiya walibtara emi mara heku enyo ne mara akara ajin umuri ona mani mem do muri me kama mozi de ko mani no umuri ona yo za no wesi tuane hoyi agwawo mara so ga limam nyɛɛba akarɛ awɔ no baayɛn ka ɔno abawɛ imaa na awɛ kɔ no ɔkɔ karɛ ɔno arɛ bɛ ɔkarɛ ɔno mozi ɔtɔ mu ɔno arɛ bɛ kɛnɛ fa asharot ilai dɔmɔlɛ tɛn wo hezi seto kisɛ ahozi ahɔ yɛ na ban ɔno bɛ dɔmɔlɛ tɛn wo hezi kɛnɛ daa bɛ na hosen ome sikere pe kare awina ikuje nyama wawin ere ma kare ane bisa imuje nyama wana ana ko imu wana wana ma da kare doka qala inni abdullah atani alkitab waja'alani nabiyya doka pala kitara emi oriyo murimin ane bisa kare ani uje ne wana wa da kare falaktaarar zo mulim min atani alkitab ina kwa bini han do muri nyuto na tumin do suyo min kama ba koto ya nehen waja'alani nabiyya do meme anabi do ko anabi isa do kalean ororu na zaten a were ka onyana na ka aha na oka ozie onyene ọ ya asụma nke ọnọrụ aba agụrụ ajọ ụdọ ọma na-esi oke ụjọ ni mariam man anaghị anabi isa so ọ ya menye dada ikido mmiri ọhụrụ ebe anyị oke ek ọzọnye ha ajọ ha ya bụ ọ bụnya na amụnye ya daa ma daa ya kasa ya nya da, tomato pọlin awa ani braka anyazi yehe da anyazi nehim abasan na ba ese ka kene ka oza boza tazi yehe tazi nehi ajewen an ba ka ado ban tonyo ban ezawa onyan ajehe azi nehi azi vazi bazani bilele si jahene ka ajezu da di ona ka ajezu da sa kairi ayẹ ọmọ akórira anigba kasa kairi ọrí ilé yìí ọrí ọmọ ẹrẹ sanni ahazẹ ọmọ akórira anigba kasa kairi azibazib so aba iye wọn maa ni ọṣáájú náà ní nìyí anabi sọrọ náà aláìhí sàlám bẹwà níbi dáadáa ní maduwa ni sanni ahí ṣe ìtàn òṣèlú lè rí ọ mariam don muri sere wa tare sagwa wa smith kama so san wa mu noro alhamdulillah wa mu nyene alhamdulillah o jo lozin agwa wore ke arho nye ke mariam oni ade mariam seyo ituma na arho nye kituma na o so o ozi orozin mariam so so ozi ọ̀yìnmá islam a metozi bí ní ìsìká sọ kọ ẹtọ di àsèmá nìka chéchéché rẹ fún ní òsè wíì jẹ wíì sì kọ apójú ọtẹrẹ ní islam ẹwà dan ẹwà àpáda kuma do na nyɔnne ana ekɔ pa oye oni ba e pa omori osi ɛwà dá wɔ ɛpa dɔnyi ɔpan ɔyɛ e nira ha momori ha bo na omori e mɛ yɛzɛnyi ori na omori osi kidi ojo na ɔpa dɔ asumani kama ele to hɔ ɛhu n'oku awɔ dozira yan. daika oyinza mari wo muri simen wa pa onya no pa amma muri is kono resmi tomato batne he do da wo kene aniki oja ne n'uhu hume da bo alayhi salam ijo muri ha shenyi kwa he oku na halaka he na oku tufanu do koja ne binu huwa kan do muri akokaya no qur'an kan ne binu huwa ewuje wawe ono manu muri ke ba no ina ne hidawo andi shaitan hawe adanika kan'an hiraw yana hiraw pa ay ponon hiraw yana ini surat yunus ikab ma'ana doka haka sa'awi ila aljabalin yasimuni min alma ula tabana ne lu ke kira wa na hiraje inyo ne nyo mi hipe odo turajen lani ibn kaka la asuma liyoma min amri llahi illa man rahim enyo na ha hunu we muri ni cheta jenande onu muri ma yamba ile pali ona ule kona ya kun dinyo na de ganguna kana ona ona danin فكان من الم... فهال بينهما الموج فكان من المغرقين دينيون دابن دوشو جاب دانان انا دان ابنه نوزتنك امرني wa mukatetemka eje ma ahere pa ma ko aban ne hidam innabni min ahli o je min ne hidam wan wa inna wa'daka wa wa inna wa'daka alhaq kuma ka tete ne umuri me ono ki ze zamin o ko aku emragam de ha hono non o je mi na gam o ka tete o ma ki ze zamin umuri wa anta ahkamul hakimin ewa ewa mukare wa bena ke mukare numri aka ibn alayhi salam innahu laysa min ahlik ke wa ibn ujan ayna nihdan innahu amarun ghayru salih ara mukora na ke we ukoro zawe fala tasalni ma laysa laka bihi ilm asulu mzisa na kakawonya ya ne wa ibn alayhi salam inni aizuka an takuna min aljahilin na ihu ewa ne binu kasori náà náà ẹkọ yìí ní anarumaye so agbawo ó bó sí ẹwàdá wa jẹ tere onye ọ jẹ tẹrẹ gbèsè ọrọ anakẹnu ọwádìí ṣèitán ama anakadọọmẹ anakanyọ ọnyọọmẹ ẹwọn ọyẹmẹ agbókò ẹmẹ ẹnìyàn. umuri ana hun sini kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati on tumur sallallahu alaihi wasallam ke abawon na ko so pare ala ha abawon si ko me ko rin ada ala ho sini ri abani hidan hu ni ile so se na munezi onye ala ho si ko me le pozi atabi o ko ni ehin ala ho sini na odo ojo ko ra re wa hun si e agbọ́sọ̀ nínú ọ̀nà orí ìyá àwọn òṣèlú ká òmòdì màmá ni mi maa ma ne me so kɔrɔ ma ne mi maa ma ne me sɛ o si paapa bi ka ɛwɔ da wɔ gyeɛ tɛrɛ ɛwɔ nyi de wɔrɛ gyeɛ tɛrɛ adɔ naa nyɔ ne ɔnye ne ana gyeɛ tɛrɛ ana pa ɔnyɔ na ɔnyɔ na ɔro ɔnyɔ na ɔro ana pa number wa ɛna ɛwɔ nyi tarbiya ɛnyɛ pipɛ tɛrɛ and ɛyɛlɛ pepa ɛyɛ sɛ ahɛ pepa ɛwɔ pepa náà ɛka ɔmu mi kɔlɔ pa pepa no wàá lè nse sɛ ɛnyɛ ahɛ pepa adi no ɔdze náà ɛka ɛdze yìí n'eyi dɔka ɔna ɔyɛ ɔkora no dɔw náà ɛkɛ ndé moto ba anyi agye dɛ akɔdze ɔna ɔpɛtɛrɛ is a blessed child ɔdze kaa ɔdze ɔna ɔnya abarika ɔdze ɔdze akɔ agɛkɛ ɛdze ɔdze kɔɔ mìíràn ɔpepa náà mo rí kapa pa sahel zela nye se kaka azana pujan bi ma'ana azanan oje ne ese so e ya rese tere e ya zanyo buru se nya happy pie se na pa ama e o inan se nya happy pie ka ozi e akare akaka kai eni mo yeren e ma akare ọ̀yìnà pípa àmẹ́wò tàtọ̀ ọ̀nà àbọ̀sẹ̀ náà támẹ̀ lójó mórí yìnyín ọ̀la oyè ọ̀nà ṣètàn ọ̀gùrù ńnà ìpanu wọ́kùnmíkà ọ̀zẹ̀bẹ̀rẹ̀ ọ̀zẹ̀ mórí yìí àbọ̀sẹ̀ náà wọ́n ṣètàn wàá na ogboro anapa yọ̀wá dọ́ọ̀mẹ̀ká ẹ̀rú àwọ̀wọ̀ bẹ́ẹ̀ ní ọ̀pípọ̀zì òmùlò ọmọ ẹ̀ ka wanya na ogoro iyo oipoji akwete hore on to muhammad sallallahu alaihi wasallam in hadisa na ke imam bukhari odo ni sahihan o ka law anna ahdakum idha arada an yati ahla فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا إنه لو قدر ولد في ذلك لا يضره شيطان أبدا أنتم صلى الله عليه وسلم أوكا akaka osnos nyara onin oya ne zikono kapusan agokino kapuse oyi anyam jenawen o kaka bismillah me mare o mori allahumma jannibna shaitan o mori shaitani shole yere wa jannibi shaitana ma razaqtana shaitana no tadu shole yesu ana mizane أنتم صلى الله عليه وسلم أنا بك إن يقدر ولد في ذلك أنا بك أني ozi inu muri kadaran inu muri mai kabosi inu mana inu kabosi inu kabosi inu mana ba la ya da ruhu shaitanu abada shaitanu ba zai zama furu an tumur sallallahu alaihi wasallam nabiyyun bi ghairi alwahyi la yatasarrafu ani biya wina nai kaka o ma kare e so o hu dumurian wa ma yan teku anil hawa o ma kisa na ni si ere ana no kayan o muri man juwe yan agwawo ina ofi pono la pozi izo nyima horan a wura mada ko ra nyo no boro abodo na kame ino ne lora ba agbo ko anyo ne ba ko so to ara su du maduan mori ma fɔ ma fa wɔ ɛzɔn nɔnɔn atɔ ɛzɔn numu tora lɛ so ba ŋun hɛ ni ma fɔ o sere nko sere mu ni o di yɔ nyɛ nɔnɔn ɔnɔ nyɛ ŋumɛ atori yɔ nɛ e kaka bɔ ba ka ŋun ŋun hɛ nɔnɔn ɔ yi ne ɛzɔn na ba kɛ ŋun ŋun hɛ nɔnɔn ko mojo gbooro dɔw yi di yɔ na ba kɛ ŋun ŋun hɛ nɔnɔn ko mojo di yin aduwa nani waasa o jɔ ti nyɛ yi nani wa kullu man akhta a tariqa dọ́là wọ́n máa ní hawúrẹ́sì wọ́n èwú àwọn ni wọ́n máa ra màdúwẹ̀ nẹ́nu ẹnìjọ́ ní òyìn ọ̀nẹ́ ẹnìjọ́ ní òyìn ọ̀kà fẹ́ wọn ni dùmọ̀ náà mọ́nú tó mìíràn kẹrẹ́ màá ní kí sẹ́wà káàkiri bísímìlá aláhùnmá jẹ́ndébìnà ṣàìtọ́n wọ́n jẹ́ndébì ṣàìtọ́n àmà rọ̀tọ́nà pọ́ọ̀rù kẹ́nẹ̀ rẹ̀ sí wọ́n wà kàfẹ́ wọn màá ní mẹ́ni. àná tó mìíràn sọ̀rọ̀

agoka abisa osawe were yun oto eyi aban e, anyere ko gari nan wa kuma ni dissector were were ojobe ahe atoto iwewe nen anyere na ge wa na se ti de ent ihe nose and throat wezi kwa ile dan ahona na ha nyere sitini do na re ma nyere no o so emen me ko gan aba wona na ba be da nya kuma o ni je anya na azu se ni na ni nan anyo na nya nyon wata oho no jo na to onyon ago be reka o na je a bifisiologist double double respiration double circulation double every physiology even temperature and all double ohun náà kó àtọ wẹ times two anya náà wọn ní wọn times two everything na times two ọ̀nà lórí ka onyozi ọ̀nà èké yẹ ẹni kwai pàtàkì àwọn. àgbàwọ̀ ojú náà ní ẹ̀yà wọ̀ ọ̀pípa ní onímọ̀ àhùzọ́. don hakuwan nehe wa sahi mis ki mama lena chedim ne ni rema chedu aren mik anyo ne anya duonu muri kame me onu asi poisi hunu diyan do si poison do wama duone ori asi kapem wa si shitan bo watini uzia eh uhina ori kuma omuri wama ki je

daa kisa ahorɔ yi ya ne bira na ɛbɛnɛ no ati onyimuru ya na wana ne bira jahiliya na lɔɔti ni oyiwo de agorɔ agorɔ se bira jɔ wee ko wo wee ka bushman asi nkɔmɔ ne o bushman ɔrɛ mi àwọn agorɔ kɔrɔ yɛ kura bushman bushman bushman So what about the bushman you go? Foolishly, most African traditions are changing ago the ironical civilization, which is a, an civilization in disguise. Or varana varana satanism, like ozi shaitan kele kuzi kasasan, amada sishon, ana kebono wakehere hili jongo, ijongo na amawade sishon, uwe uwe uwe uwe uwe uwe uwe uwe uwe uwe uwe uwe uwe oyo demi film lọ́dà ìka báhánà jìnnà ní póró dọ̀ta àìsí tó àmì kẹ́nọ́rin àmọ́ àbúkọ ìwá sí john ẹ̀hún wúyẹ́ jugujugu jaga jagajaga jugu jẹ dáadáa eré ni yìí dá o èrè èrò ká ní òmìnira ẹ̀dí àrùmánà kọ́wé ẹ̀zọ́ akọ́ àmì òmánàvẹ́ òmánàvẹ́ dí ni yìí dá o àṣù jugu kẹ́nẹ̀ ọ̀dọ́ mi ni wọ́n ní high blood pressure wàhẹ ní nìkan ní màá hẹkẹ ní ẹtọ dùf dùf dùf dùf dùf ọdọ mi bẹ ahẹ ni wọn là yàrá gọ kéré wàwà kéré wàwà kéré wàwà kéré wàwà sáwọn náà sì káwọ ẹ ẹmi ní nẹgbó náà bírè yín kéré wàwà náà wọn àwọn ẹyà ni onílé náà ó kéré wàwà rẹ yìí lẹ́yìn ikú yìí ọ̀nà anáyìn ní ní àwọn kéré wàwà rẹ yìí sọ́kùnrin kọ́ ọ́ wọn nù and ọ̀ wọn wá makosa awile gogomba aba na anwụrụ ụtọ ahụ ụtọ etozi ịza mala we are better start from there it's not like ime ihe ihe a ime ihe ọdị akara ya na ọ naghị ihe ahụ ere anịrịkọ na-ahụ onye opinion na-akọwa ọdọ nwe n'ozi onye nwụrụ ahụ ya na-respond ní physics anyi sá hẹ́ ọ́ ẹ̀nà aṣọ mu ní vibration ọ̀nà anyi sọ lítò dé kọ́ọ̀pù gara sẹ́mi kà hẹ́ ọ́ kẹ́ resonance kọ́ resonance ọmọ náà ní serious effect náà wọn náà yẹ and abi all this musical instrument ẹ̀ ẹ̀ yẹ so if resonance ọ̀nyẹ́ kọ́ sí tachycardia dọ̀ lítò cardiac arrest akùnyẹ́ lítò stroke then how much more ozi america are oh, very sensitive so that eje ewozi ija ha form enina eje otuki brain formation anamara form na je kerewawa makosa kerewawa like ati danfo drivers wa ahun ho ni makosa dáhùn ni mapoka dáhùn ni uh, nigeria jagajaga. Jaga dáhùn náà kéré wa wa àwọn ni kéré mú kéré wa wa yìí nànà nù wàsára yìí bẹ so oyi awa bẹẹ mi nìyẹn rẹ ẹni náà zọ ọ ní effect àwọn ọ̀nà náà abdullahi nasir olùwàn wọn náà wọlé one and two tarbiyatu laulad fil islam àgbẹ̀ àmì pọ́sí ẹ̀wù wọn náà tẹ́yìn sọ ma gùn ọ̀sá ń lẹ̀ nù ọ̀ kábíyẹ̀ nù hízẹ́nì ọ̀kàlẹ́ náà rẹ kú wọ́n yẹ. ɛnyɛ mɛ ka ɔne wàmì sɛsɛ wei abisalo wàmɛ aban wuni sɛ wei depict wàásɔ ma ma di wòle so ɔwò kòzé yìíyɛ ɔkànnà kòzé yà abisalo ni isanaare ɔbi careful ɛnɛ nsanaare na ehu ɔbi careful ɔnyɛ ndé ehu yɛ dé ehu ekyin ti di any any histology histology under ijame embryological development of the brain eticha costochondral ossification daka oke lọnà kí brain nínú ìdó tẹ kiki. acephaly ẹ̀hún sọ́nà ẹ̀hẹ́ sẹ́yẹ́ mẹ́kọ̀ọ́ ní ìwé ẹlẹ́sọ́jú àbọ̀yá àṣekà òkọ́ ẹ̀ka bá àbísọ́nà ọ̀mẹ́yà an expert nílé chọ́ọ̀chì wọ́n nílé chọ́ọ̀chì òun náà jẹ́ ọmọ anyan amúkọ́lá ara amúkọ́lá ní ẹ̀rọ ni à yóò jẹ́ ìṣẹ̀gùn ọ̀pá wọn náà amúkọ́lá sórí ẹ̀yìn àìdí kanáwá ọ̀nà òun náà jẹ́ ọ̀nà òkà bẹ́sẹ̀ nínú òzèrè sáàmù. weje da kijana sasa kosere oito muruyo oito murachin oye wanara ekosan a kuma mo si jawo dabaro wa le so wa ara yin ro je mo si da wa wa go sasa kwa goje onu wa ba ma wa si duha o le je ma no gugu ya wo je je wa so che wo do mo gugu so wa ni do man ka ka na wasu kwa ka tu tu tu tu tu kasuwa an gugu ana ro ya yo bo ye ye ye ana kore su bu usaro wa do ko ka harowo abasan nan bon wa kana kozi we kana kozi ya o yo na ma ban mezi ka ba ya ni kozi ye abasan no ra ko kozi wadaka ndi nye bulubulu duwe ije dasa nenu yahen ya kwenye wahala nwame illa man rahima rabb eyo no muri home ayan ba ikene onye je odatini ba do ime o he ko muri ama de kuna fila oko oda ka me yin ni ijenyi osare ha kweto pedo imozi anyu moro na ikola ha kweto kuna fila ho do bedo ojo no be kumuri so so wa so so meme zan umuri magummo magum tura ile so wuja na ore nyo na dan wuja na raika baba gana dini wuja na wuja na faida ngba na me ai ke so ame ni du sharbal ka wuja na we sharbal ka wuja na anya mana he zaitun umuri hutokana kuwa kishajaratu zaitunati mubaraka la sharqiya wala gharbiya ini suratu nur umuri ki zaitun nur ran anyi ah, zaitun ama ah, mala sidiki onyo kagura tema surandaya zaitun nan anworin umuri ka amunon bani shar barka tuwanu omoriki bani chaka ya abere sehen la sharqiya ewni east kenan meto lona meto west wala garbiya ora ini west kene ewon chono na roki argo ko han de chile de yeto ini hidaro wa engu sono uhuwa oyiye ojenyo rekahu wesisi blessing yi so ujana ezo òun lè so àkó quran ọ̀hún bí quran bẹ́ẹ̀ yìí àìkú ni mo náà kọ́ sani kú yẹ náà wá kéwù insha allah ọkọ quran akɔnnen ahama no kɔ abe kewa hɔ nen kasɛtɛ na kɔ ɔrɛ tɛn akɔ kasɛti kewu nye hi ɔntu mu sallallahu alaihi wa sallam ɔka ɔdo wɔn kɔ quran ne hi awo ke shaitan ọmọ mu ne yana kaka a ke suratul bakara nan suratul bakara a ki ọmọ ne ne before sa nyanyi si kasati kewu short na kasati kewu short ne any any tape la boss la in a ni ara okene do da hiri tie na ikan ɛwɔ osiri ji wa awa wɔre ni wɔyi daka mozi na ka kuma na wɔre ni ɛwɔ kɔ wɔre banyi dɔ ago ka abu ka ba rɛ ɔlɔwɔre nya si kewuti ne hi dɔ dahɛrɛ abo koko rɔni tɔrɔ ya bɔ ɛyɛ e jɛ in islam ano koko ra wɔ zɔn nye right ana kɔsi right tɔ la ɛwɔ nya wɔ wɔre dɔ manfa ne ho ago ka ba na wɔre esilem koko a na yi nan فإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وملكي واوكا القرآن إن الرسول لن كوكو لرسول تبتا هو مولي ما ينبعي أذنن وين هو زلين كسر أقول كايني هدان أقول أيني أراو داهلا كونيا كنا وري أمو كورا نقولو أو كو مريو أو كو مريو أو نيرايتان أنا كواسيو أولا شهو بانيانو نيو àwọn ọkọ náà wà ìtàn lónìí dé kéwà wá eré ìníyàn dáwọ rẹ àṣẹwò ọmọdéke ìdìfà abẹlẹ ti hí àhásán ìwòsù tálẹ nírọlá kẹwà mẹrẹ sí kéwìtì náà ló dáhẹ dẹwò nyàrá wọlé ní. then àwọn mọ̀nyánmọ́ ẹ̀ náà kàkà ẹ̀ ń tóbi kẹ́kọ̀ọ́ nínú ṣe wéyìí yẹ sí kàṣẹ́ ti especially wọ́n ti bákàrà ní tape ẹ̀ máa ń kó iye fò náà nìyí tọ́. amani anto dɔ la ayɔkura kan edze kele wa waso wɔ dɔlɛ kan tɔ dɔnna ayɔkura ni rɛ ɔne ozi ma amuna meji wani sani oyi olive oil anyi olive oil gora tere olive oil oyi Where's on now? Uh, Libya mo sɔn hɔrɛn Libya ani Egypt am ani Makka am ɛna no Makka na ɔrɔ akɔ ɔbɛ so ɔ oh, preserve a lot of things so a wɔkɔrɔ mani nyɛ otu n'ehi wɛda kahyɛ wɛaka jɛnyu daasi hyɛm so osi wo hura ahwɛ nsɛn nɛn then ɔrɛ wura arɛ ho agokɛ ho ɛho ameka asanye ɛnkata na asɛhora nye ne kozi jɛ dɔ ɔhora ari domino ɔntumur sallallahu alaihi wa sallam ɔkɔrɔtɔ na kɔm hawa nene ɔri domino himba kuma hawe nene sipa pono rude inu himba oka ozo no eku hono marsi debi no nan oka eku hono ozo misa hiyo oza ozo sisa timisa yo oza baari sono do kwete bilhamdulillahi danan danan lafiya kalo alkozni je a ran sanan awo kí wọ́n dúró ẹ̀rẹ́sẹ́nẹ́n ọgọ́ yàrá àbọ̀ náà ká ìyẹ múnà ọdọ sọkátà ẹ̀ ẹ̀ ń sọ́nà dáhà yẹn wọ̀ mẹ́. òun lè yẹ olùsìkà náà pàtàkì ìsọ́nà ẹ̀fọ́ àṣà òyìnbó yẹ yẹ ẹ̀ ẹ̀ ẹ̀ sọ́dún mẹ́ẹ̀ká yẹn dàáyìn rasa rọ́ṣà fàṣà kẹ́wọ́ oyè náà wà kọ́sọ̀ bìrẹ̀nẹ́n ọ̀rọ̀ náà yẹ asáàlú ẹ̀kọ́ níyàrá òhúrẹ̀ yìí kúmọ̀ ọ̀nyẹ́ náà dá ẹni islam ẹ̀wùrù kọ̀nyẹ́ náà níyàrá travel da sáyẹn maharam. ẹ̀wùrù kọ̀nyẹ́ náà ọ̀ travel òhúrẹ̀ yìí ana na mi kuyo nya e ko heba da se on re muharram an sai was na ko on nya ne me ge ozu nyon osasa no ya ko na ra nyon ro anya sa be na ika, ona noro ko do sa na numa kan don tun salam ka o bare ma ho ne ko ho ne ho ne jihad ona jo ne sa na re dudu zun maka so ani bira ya ko ani ọ̀nà ìyá ọ̀nyẹ̀rẹ̀ ká ẹ̀rọ àwọn òrò ìkẹrẹ̀ dá àsòhù oṣù ọ̀gá jòzọ́ òdílé ìlà sokoto lójó dídà wanú ìkánù ìwà kàrọ́tùpà a na asa ebe dị ahịrị gas adọ na ọrụsọ karu abeji dọ ebe amerịka kọndọ dị kọndọktọ tabiru a na-arọ dọrọ wasị ọnya dọ ka nya nwa ọnya dị akwụwọ họrọ abesa na ne fahisha anaghịkwa onye mgbagozi nọ na dọhụrụ ya ọrịa nkata kene osie na onye chọnyị ka laikosi ọkwasị ọnọmarị anasị pozi dáwọn náà sọ́wọ́ kàárù wòhèrè gáṣà múrin náà dọ̀ múrin náà mọ̀gún mọ́ ẹni ha ẹ̀ ọ́nìmí kàánù ona ni very important awo kaso kata da amani me poro da amozi Akakeda da awo amozi anyumu ne wada senyume especially du yesu da ora tudu madua yo da ka ponya asaika poro wose mwiye poro damuzi yalo wani mwani wose maduwa na kuma waladu kunahu adaka waraka aya wakane nuna kwa waga duwa nane na kaporo dose mwizi doji ya do mwizi wale wani mwani wose nye kwa hiyo mwani hii kwa gowa aha mwizi okumuri usana aha mwizi wa masori wanyi debi nane wanyi debi nane nane mwao ma ose wala mozi aka zikiri oyi ni limanin sara mozi da nda mo ayo kwa kwa ahwa na nyaa nai nehe da hona nyaa da niku da ke kwa nwa kare wa me subhanallah la ilaha illallah weti omanika abisa abesa na anyi sobe kada ono wa a na da nyaa umeka se uzi a adawara nyaa umeka anse kona muji asome to muri hubo muri na konya mogu mere ebanon wa he wa he muri wa mi ilaha illa allah wa mi subhanallah abi allah akbar la hawla wala quwwata illa billah wa maneka muri wa meka muji ono anyere na ka ezika aseme ɛni mi kó àbá kàn wóri ɛni mi di kàtsi yɛ sàn ɛzɛ ɛmɛwa owó sika yi èti nyɔmɛ owó sika yi ɛbu yẹn do wọn náà mɛ àmọ́ ɛni mi àbá kàbóró yà ɔɔdzo wɔ tɔ rahama mo rí kɛnɛ wọn náà mɛka wíjọ náà kó nyɛmunyɛmu sɛnɛ ɔnà bí ká agókè ehodi wọn náà gáwó zɛta ɔnyi anyi stages three stages marhalatu tufula marhalatu rujula marhalatu sheikhuha onyi stage anaika osiwozoi ozinuwo lọ́yìn stage ọ̀nà sọ̀rọ̀ mọ̀hán àbíkóso rí yìí lọ́yìn stage ọ̀nà ọ̀nà sẹ̀fẹ̀ rán lọ́la àwòrán kọ́ ẹ̀wọ̀n ni wọ́n lọ́yìn àdáre yìí. ọdún mọ̀nà sì wúlò ìpérò dà ọ̀mọ̀hán náà ọ̀nà máa kàn kọ́ ọ́ jọ wọ́ lójúṣe wọ́ mọ̀hán ewo no muri wa ikene da akuri yasan ani be kale makari wa naso wake ukato muri hi muri ukato nawo ki wa naso da ikara da ochaka do uchi ona do ki tomato pa wala hudu muri naam ozo muri ezi kwa mzikiri wa muzikene elenye onyen moji da ka su si kwa mkan do ka alhamdulillah alhamdulillah da ki sai ni nawe onyen moji am he ka ko shoji ma kai do mi sadaka do su ko muri hawo onyen moji da ka me ka ko shoji ma do mawala do kura kai wa do su ko muri hawo onyen moji o me o kane wa lo wonye malo iru audu wosi bikete ama sujudu shukur si bikete du awaka kai so esas kaka wanya malo wanya ono wana ba mekere that is ono otu ija kuna si bikete wa ọrụ abese no manage o awo an ala ete ma na shawo kwa me papa bika on to mur sallallahu alaihi wasallam ka tadina wati domino dora to dora ta ara ta in limau do se lemun do wata maso da hun limau do stin limu je do no rehe ya papa no to mur ka on sallallahu alaihi wa alihi wasallam agwabo ama mi abdullah ibn zubair don to mur ba wamen tasabiyo wa wana amadasina ba wamen ọdụ ya ka ma ni mee onye da uya sisa sun tumurhi sallallahu alaihi wasallam ogwawan abu ne wa sisa sun tumurhi anyi amfanan oyzan ine hunan dala nyo oyzan idani kun oyzan ne hunan ana kama samani ka kiki abishan da nam science ọzọ ya ka debinu anyị sị contain sugar no contain and abi sucrose sucrose is a disaccharide or oh, contain two sugar units this sucrose ọnọkata nhu ordinary sugar na yàrá ni ọgbà wòle kọ̀wé hine hine jajaja àwọn any sugar like that bẹ́ẹ̀ ni reduce. abisa na kaka onye nkwonkata turig enine is a reducing sugar onye eva agoke sugar be starch ebe awon starch ukori pap ono mi sorry energy giving ko ayo energy giving ono mi ka ono kata ya agodu erika ono one of the hikma anáyìn ni kóńtún rọ̀sọ̀lá ọ̀lẹ́sẹ̀lẹ̀m kì yá wà nàlẹ́ mi àkẹ́sí pàfọ́ náà òdìrẹ́ òdèwì nù wẹ́rẹ́ wọn olé wíìkì wẹ́rẹ́ nẹ́nẹ́ fọwọ́ wà nàlẹ́ náà òdìrẹ́ òdèwì nù dá àfọ́ mọ̀nẹ́ yẹn wọ́n tún rọ̀ ká rọ̀sọ̀lá ọ̀lẹ́sẹ̀lẹ̀m ọkà eyín yẹn náà mà àkìsí tánu sọ ọ̀kànyàn ọ̀sọ̀ ọ̀kànyàn náà sọ ọ̀kànyàn ọ̀nà owó náà kú dorí ọ̀nà náà lélẹ́lẹ́lẹ́ àwọn so owó náà náà tà náà oye náà kẹ́ ẹ̀yìn sọ́ọ̀rì sí ọ̀rọ̀ àwọn ẹ̀hún àkẹ́sí pàpọ̀ mẹ́rẹ̀ domino wọ́n kàn tó mẹ́rẹ̀ mánà ká àsáábí eléyìí ká ṣe sáà dà saccharide whatever saccharide dẹ́mẹ̀ àgókà àníbi ọ̀rọ̀ náà ká ọ̀rọ̀ tó náà ká ọ̀mọ̀ ẹ̀ka níbi ọ̀nà ọ̀nà àsáàsá ọ̀ṣọ́gùrú náà nù ọ̀ṣọ́gùrú dáníkù dàkàbí kọ́ńtò mẹ́rẹ̀ mánà mẹ́rẹ̀ mẹ́rin ọmọdé ọkọ náà mo bá yàn ẹ àwọn àhóhò wọn yẹn wọn náà yẹ mo bá yàn náà yìí náà kí n tún múlẹ̀ àbọ̀ mẹ́ẹ̀ àmà ẹ̀kọ́ mọ́rí wọ́n jẹ́ ẹ́ zika sọ̀rọ̀ náà sẹ́wọ́n rúwa akọ n tún múlẹ̀ ọ̀ma ni mi ọkọ̀ àbọ̀ mẹ́ẹ̀ gbàbọ̀ mẹ́ẹ̀ kí n tún múlẹ̀ ọ̀ma mẹ́rẹ́ ẹ̀ bìrẹ̀ náà lásán yẹn sọ̀rọ̀ ẹ̀dọ́ mú hìn wàá ti dé nínú oṣù tó eré mu dọ́ọ̀ mix with atan. ate water ate nili now do nele mix with ate ujono do lahulato ujono ma do zihisho do ngwene amani na do na start eh hani ma ka ndo that is egwoni ngwene na ne honon okuma akutumtumia na okesai kuntu musallallahu alaihi wasallam okame do women ogwono no no kene ọ bá ń gbọ́dọ̀ kífá mani yóò tẹ rasul fakọd atọ allah suratu nisa wàá wọ́n sàṣọ ń tó mórí ìwọ́ wọ́n sàṣọ mórí àwọ̀ àni wọ́n sàṣọ mórí ìwọ́ sọ mórí yẹn mẹ́ o wọn nàn wíwọ́ sọ̀rọ̀ bá yín dá ẹ mọ̀ náà ká ẹ̀wọ̀n náà ni aná ẹ̀kẹ́ ẹ̀ ní hàn nánà nù anu mo bẹ́ẹ̀ ìwé mi ló ń tó mórí pòrò dé place ani òyìnbó náà kẹ́ ẹ̀ kó mórí àwẹ̀ thomas kalai ọ̀sán náà rí thomas kalai that ranking ayiwo nyanoka the ranking of 100 most influential people in the world locals ni 100 oka amhore mehe anyo ne chere na kezenen ehonon ano ene me o me me wa be da ball ayin danyo na ke ene anyo wotene hen azeli wa haman ka wonyo ne chere above then aneko ten ẹran kọla de control is always number one and then lẹ́wọ̀ kó múri hin àkókò àbísẹ́ni ni kúrò lé ní ìwàjìn ẹ̀wọ̀n ní máa ń sàn disaccharide wọ́n tó wọ́n wá àti àkà disaccharide monosaccharide oligosaccharide polysaccharide ẹ̀ ń wọ̀n ẹ̀ ẹ̀mọ́rí kàmáà mọ̀dọ́ àwọn mi ṣẹ̀ṣẹ̀ àná tẹ̀ wọ́n àwọn náà ọ̀nà ọ̀mọ́nà àwòrán sọ̀n náà iṣẹ́ mi ní ó discover èkó ọmọdé wọn náà jì í yọ náà do hay akaw dere sabe tu shanu ya ako ya zan to muri aka mani min sami'na wa ata'na ma ma sa sun to muri ago kuma haka inda so ya so manan so ina ma nye kai nan inu nyo mu na ka wana wo yiwo ni wa kure nan ata ata wa mama wa man jata onu yi ran kuma dato na kuni na jama ma wechi wa michilo wa michilo aka wala cough out millions millions of pathogenic or anahe eh, microorganisms akisa pathogenic isa na konya kwankata tu ana kiyo ne ne ya hururian ewa sa ko idire ijo ijo sirili hiyo ni ka okay ona mkontu mtsaza ka ko mi chiwe ala ka alhamdulillah ko muri yawo eke ya dai ko muri yawo de me discover abe me ba jete na polo de yo sa so to muri sallallahu alaihi wasallam abe de no de no mera wari ti devinu dori on atao oni abi staphylococcus species staphylococcus pyogeny staphylococcus àbí uh, staph àti some species of clostridium anabismal kan strains ilé ènìyàn wẹ̀ ní bacteria ẹnna ẹ̀dẹ́ kàkà dàkọ̀sọ́ ọmọ sókòsẹ̀ gẹ̀nẹ́rẹ́ lan ọ̀sọ́ ọmọ mi kà sóyà kúrò tẹ̀tẹ̀lẹ̀ ọ̀sọ́ ọmọ mi kọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn syphilis asana mekɔrɔ nye pɛkɛhɛn ɛdɛ ma ni juwa ni lɛni ɔmɛ ni hina ta o ɔni bɛ yɛ ni lɛ ka o idɔtɔ o na atɔ ya amadɔ ni kumɛ ni di na wɔn ɔnɛ ma afi ni sɔni wama si dɛmi nɔnɔ do tɔn ɔra ɔra ɔra ta ni dɔ yɛrɛ mu do tu je wuli mu do je wuli hɛ dɔ mu nɛ yes a nyɛ sɛ nyɛ nkonkɔ tɔ la atɔ lɛ n'a yi nan do yɛ wɔ mu na wɔn. aka nyi sahabi ona eh oh, ewa upa apana wa baso na nanya sahabi ona ama ni gotan nto muri kola godamo wasin doka habatu sauda shifaa'un likulli da ila sam qalu wama sam qal almout maut sana habatu sauda anya na habatu sauda etamweka naye kwa hurebe ni yenyewe so ka anyo ga ne wa na na ahi abdullahi professor no le madrasa on oka ole yara lu ole yara me ya ah, mi lu ile ni ole na do shota ah. mo na do ku oku ro ro mo do o mi sa che na pataki habatu sauda isubuwa na madawo jojin on to mo ke shifa on kulli da ahono bi ni aboku bim ila sam ɛbi sam dasa bi niki sahi sam don to muri kusu ewusu ɛnyu kwa na basa da ɔmo laje. asabi ɔmo naa ɛyɛ ɔmo ɛwɔ lodi bɛɛ wo ka don to muri ki hayatu sauda ɔn to muri ki anyi wo joji dasa bi ɔmo wo ka wa ka anyi ɛwɔ ɛwɔ joji. so ɛwɔ jojo ɔno and isi wo jojo to muri ɔno kan sallallahu alayhi wa amma ya rahu mu rewe nan habatu sauda isuwe joji hayatu sauda ewo joji lórí kí ẹwọ́ jojo náà nùrù kan náà ọ̀hún wọn sábà náà yí pẹ́kẹ́ àwọn ọmọ ọmọ ẹni hàn dáa nàá rẹ ní ìdùkọ́ àjẹ́ ojo jẹ́ nàá dàkà tó a lójú àdìs hàn dáa habatu sauda shifa asọ́rẹ̀ ah, hayatu sauda shifa onikule dáa ilẹ̀ sáà táì akẹ́wọ́ joji àmà àbọ̀kọ̀ ewùsù lọ́tọ̀ wa lọ́ka sọ́dà kọ́rọ̀ sílẹ̀ sálàm ohun tó ń rí ọ̀kẹ́ bá wọ̀ ọ́n ọmọ ọgbẹ́dọ̀ àwọn àárẹ̀ rẹ̀ rẹ̀ nù èyí àdépẹ́kẹ́ hàntán ẹ̀yìn sẹ́ pọ́sọ̀n rẹ̀ àgókè sọ́yì ọ̀dọ̀ yóò tó mọ́ yìí àmàdàlà àyà tó ẹtọ́ náà wà máa ẹ̀kọ́ náà wọ́n á kà kó tó mọ́ yìí kà dá àjọ ẹ̀ṣọ́ àjọ kẹ́nẹ̀ wíwọ̀ ọ̀nyẹ́wọ́ wà rọ̀ sẹ́dọ̀ kà kó tó mọ́ yìí ọ̀ habatu sauda ana kan ya rasman ko da yawon amma an yi wani kama honan da mai tun jungu da silan da kwana a bere so hebin o icha ka hete branan muna do cha ka hete do si imani ni si ro do mo kwae do si imani no ah emu mani no ila ha idoyi enwe na sabio ni yan oni ya se idoyi debinu ya ha now yes ama ni nyi microbes ni hinile ona nyi mani me ena nyi mani me aguko na wonyi don na evoke immune response because they are wa wa worisa na ka is foreign to the body the T cells and the B cells will produce antibodies. And antibodies, maname kanyi sorry, any immunogens, immunocompetent cells, and they will result to what? Immunity. But we end up with passive immunity. Yeah, do have immunity issue at all. mẹ́yìn wa mẹ́rin ní wàhálà physiological demand ka ọ̀nà ni cell ẹ̀yin t cells b cells ẹ̀nà ni àmọ́ ìwé ẹ̀ máa ń dọ́ka máa nìyẹn ọ̀run ní ìsìkọ̀nà mọ̀hálà náà ní ti yanda ẹ̀nẹ́rì di physiology yanda ẹ̀nẹ́rì medicine even microbiology biochemistry they will tell you. wàá rẹ̀ wọ́n fẹ́ nẹ́ni ẹ̀pẹ́jọ́ mi ti jíwà ní ní language ẹ̀yìn ẹ̀kọ́rọ̀ náà dóòye mu it's just like agobe. agụike oyi ekwụhọrịsa yobo n'ihi oyi ewadọnya ehara edebarụdọ sọwụkwame oke ekwụhọrịsa ọ naghị yọta ihi dawna hepana anaghị ka aha oyekwo aha ụhọ na-agụrụ ya ogwutọ oye osmakan enwụzọ abụọ ebe nwahi <laughs> agụka Eh, sana hugo ya onto mulika sallallahu alaihi wasallam ugo sheke ha anu shehe ngwa ume wajibu ya ko sele asabu agwa asabu no ni tuntum sallallahu alaihi wasallam noka ugo ni shehe ngwa me wako na adamu onto mulika sosere osto kata onto mulika osto kata ọhụrụ hmm. ụmụ ya tó mú ikú anal jana lóò ṣe hídi yọ mọ̀lìkì àmàdé ṣe yíò sí rẹ̀ bẹ́ẹ̀ máa wọ́n ọ̀rọ̀ tó mú ikú o tí orí ká wà mẹ́bí so ɛnwere no na ɔwe wɛɛwe ɔmɔbɛ so ikɛnɛ ɛnwo atɛ dɛ ɔbɛde wahuri devi na ɔwɔkyi bɛ wa nwɛm devi na dada no kɔrɔ na mɛ in making what in making sure kaye acidity is stomach out because the stomach is acidic Go. now don make ka acidity stomach ahụ aname ka ị na-ahụnye nwa kuhụrụ ruo ekuru enu na kesị papọ nọ ma ọ bụ because is sugar normally ẹhụ sugar nọ they are reduced anyị glucose anaghị reducing sugar so it reduces naturally our big biochemistry n'ihi nọcha nwa ahụ The chemical reactions anaghị na anaghị nọcha nwa ahụ they reduce and onye where ate ate is alkaline ijana alkaline ko soluble base are al alkaline isn't it so ate is soluble base now acid plus base sorry ni salt and water what do you call that reaction neutralization so don't neutralize it in and out sadaqa rasulullah more than 1425 years old. About, nzọba kweta na ike akọ imra echehi da ono konori galilon onore john dalton kane apte keneri ona ta ka diki ile awon ota on ka de rezo on ni izire ni qur'an ki wele qur'an non tibyanan li kulli shay qur'an na me ya bole bimbi asenen bonus nyu immediate agwanu sanyangure nane kwa abome ntumulika then o yẹ lẹsi kama sanu ọnyẹ tó mori kama ni because o ní ìdíkojú àwọ ọdún sanu o kojú ọrẹ ìdọ̀tí dà wíwá wọn o ní ìdíkọ àwọ atáwọ ọrọ orí dẹ́rù nìdọ́ wọn yìí nẹ wẹ́rẹ́ ìjà tọ̀wọ̀ ni wọn yìí náà wọ atáwọ̀ yìí yẹn kọ́ ọ̀sẹ̀ kò tó ẹ̀hún because atáwọ̀ ọkàtẹ́lẹ̀ yìí yẹn microbial organisms ẹni ọkàtẹ́lẹ̀ yìí yẹn sẹ̀sẹ̀ kọ́ ọ̀sẹ̀ kò wáyé ọ̀wọ́ can you be peristalsis peristaltic movement of your git gastrointestinal tract ọ̀nà mẹ́ka dẹ̀yìn soon dẹ̀yìn period ọ̀yẹ́nu kata so ìtọ́ ọ̀nà mísìn example yìí ó yẹ náwó náà kò wọ́n sẹ́ kò wẹ̀ ẹ́ dẹ́n wọ́n ọ̀nà kó ẹ̀wọ̀n ọ̀dọ́ ọ̀kọ́nyẹ́ rẹ̀ kó rẹ̀ by what they produce antibodies ní ìyá antibodies ẹ̀ ń wọn produce àná ń lọ wọ́n sọ yàn ọ̀nà ọkọ̀ àmì kí. ìdọ̀tí ní ilé kú na ọ̀nà wee rẹ̀ onye ìsákòzì dànù white blood cells dẹ̀ hàn ara white blood a na ewe soldiers of the body kó and èyí defend the body against anything foreign bodies platelets de ní hara so a ma máa nìyẹn rẹ̀ aná ẹ̀kọ́ àṣàyẹ̀wò dọ́tọ́ni sọ́mẹ̀ agwa rẹ̀ ka àrùbá nàmúṣẹ́lẹ̀ ní àwọn mẹ́ka. alfazazi ọkàn lakọd fàáza man kàn rasúlù ìmáàmáhù wọn tẹ kìtà ọrọ náà láàrin ọgùn ọrọ náà ká ó ń tó mo yí ọmọ àná ìwọ dọ́wọ́ dáńdọ́ ọmọ àná ìrè haman tó mo rí ewu ahọ bí o ṣe àwò hijab ọ ṣe àná mẹ masaratu rasulillah so débi yẹn náà ó dé èrò dání ló máa ń èrò dán máa ń yín ẹsẹ̀ nẹ́ni àná ìkẹyìn ń pè é sáàsáà òyìnbó sì kà màsán. mako yɛrɛ abo yi wago ka yɛ yɛ nyana kɛnɛ ko nyima ni nɛɛ naa tɔn na kusala ki wɔn na ko ko yɛ o yi wɔna kɛnɛ bɛ yɛ an to mu sallallahu alaihi wasallam ala ki yahudi ne yi wɛ ni the jews an babu makoko ana kɛ ɛnɛ yɛ yi dɛ kɛnɛ bɛ wɔn ta ɛ

problem ni, wele aya mu ko ne ni. ta hona ne da le me ne ni ona ba me ne ko ko mi green gele ma we he zeze da communization immunization de ko mo ni na je wa ka eyi suwezi we kama ka ba ni na dini abi suwezi on tumu ra so sallallahu alaihi wasallam ama agu agu kuma ɛwɔ no akɔyɛ nsika wa ɛyɛ ɛkɔ kaa o wɔkɔ wɔn nama na kaa o a wɔyɛ sika wa yɛ wɔyɛ sika wa gaaru na o wɔyɛ sidi kpe wɔyɛ awia nama mu kɔrɔtɔ bɛs na itali nama na mu kɔrɔtɔ yɛ bi o si tɛlɛ booro wɔyɛ sika wa arisa bi o si ebi a wɔyɛ sika wa ha ni wuka do a bi o si anani edi maa de booro dɔ ha ne. ama abiri awo nabo deke ho ato amere kake na wura na wura kwa me we husi oyibi akwanya ben besi donon wahan and onore kore oni anyi sahi immunology course of university process ene resi men ni rubato dozo were emu kwana ne bla honye nan measles or yam smallpox chickenpox ana to ne yehan ate anyi uso divyonya na ka uso na rola e muri ke na ogwo yom alkiyama uso na uso uso na atan na tuberculosis ati poliomyelitis náà ní polio ɛkè six killers diseases ɛdá náà akɔbɛsɛ ɛnna ɛmúri yà ɔwɔsan ɔkɔɔma ɔwɔsan wakam min sɔhihin mata min gayri ɛlatin wakam min sakimin aasha hina min dahari aa ɛnna lɔɔre náà kaba kata paa wọn sɛ dosi wɛɛ nyɛ kwana zan nga ɛnna náà ka abo la tulo yi ka wa ho nananam dɔw náà yɛ na gɔdɔ. ekene nyi six killers diseases ama mi ire mi ire pele du nya me six killers diseases yonon ayo was aid to ane ka kele nya ho ni aid as far as the community is concerned aid oro la anya ho nan on to mu sallallahu alaihi wasallam ini sahih al bukhari o ko muri mi chuku ho ne sama chiwe a ko sha ho ne sa sa ye do iwo ke do nya ho ana hɔ ne ne hu kekere a ka ado aboɔ alahoro na kɔyɛ sɛ ni kɔndɔm ɔba ho nan hiv test ɔba ho ana laa wa namɛ lɔdi yi lɛ kɔyɛ sɛ dɔsɛ eedi nyin lɔdɔ kɔ ne tun ban de ka habatu sauda shifa alikuli da ntum lɛ kan dɔw ihu ɔda a ɔne tɛ aawuku aawuku yi ne sun wɔn aka na linafsi nan tamuta illa bi. ولكل أمة أجل فإذا جاء أجلها لا يستأخرون ساعة وما يتوى نان إيه دودا كذاو كز إيه ديانا إيه ديامي أكوانا كنا سيه أما هي أسدوش توي جانا إنا نابو أوهو دا نادو كباب نوكونا لاب مان laboratory technician dɔ ka ɔnyɛ dɔ test am daka ɔɔ wara human immunodeficiency virus ɛka anyi virus na ɛka is human immunodeficiency wɔn enyi immunity and for human being ɔza wɔza wɔn tapɔtapɔ ha so do kɔrɔ do eka okɔn na ara adawa wɔ okɔn yɛ akɔ yɛ edi bɔdɔ ha wɔbɛ dɔn na kɔrɔ do esu de ɛka yɛ edi ɛnu ɛnum kasa wa so mɛn so that with this ɛnu psychology ɛnu sɛ yɛ dɔmɛ kɔ wuro ka yes oyi ɛhɛn try oyi adawa awɔ no daka wo ọnya ahụ nọ so ɛho kɔ ogolo osisi disease yɛ na ɛnya hɔn so dɛ ne hyɛn ne bɛn ɔɔmɔza daa na ha ọ ɔɔ nọ nɔn ɔɔ na oju daa sɔ ne law daa sɔ law separation technique daa separate. that bacteria or virus ààrẹ dáa sọ ìsanáwó àkọsókò náà wẹ̀ ẹ́ sọ dẹ́ culture lab bìmọ̀ ànáwó àmì ìkiri sáà dẹ́ asísá ayọ̀ rẹ̀ sáà orúkọ rẹ̀ dáa ọ̀rọ̀ dọ́ multiplying millions in the lab àwọn multiply all virile all categorical náà kẹ́nyẹ́ wọ́ọ̀dà ẹ̀yìn sẹ́yà attenuation. dan sɛ aka atɔ dɛ yɛada ɔkata no no yɛada ɔkata no no attenuation attenuate a wokata ne wokata ne aka akyi anya wo sɛ wɔnya hɔ no ɛyɛ su ɛwɔ no ayɛ su dɛ lete wokata no no dɛ ɛne reduce so pɛ ho dɛ da ekore zero sagan àwọn mọ̀nà isa náà kọ̀ sóko ta ilé ìtura yìí náà mẹ́sàn-án dàgà yìí ní jòǹgò wà á mọ̀sí hello good morning your child need to be immunized you see this is class diseases dàkà bí àǹtí náà hẹ̀ gbà sóyè dàrú má dàsí kò yẹ náà ó kàn yín sọ̀rọ̀ náà kọ̀ ọ̀run náà sọ̀rọ̀ náà kọ̀ ọ̀run náà kọ̀ You see, it is very important you have to immunize your children. That's and you see you're not in TV. That prevention is better than care. Oh. go immunize your pikin. Anto muri osha ano be you are nation even. You see, any seven non. Anyo muri dan yi she danan. Aban, isa dan yi non. Sorry, any anyo muri dan yi she danan.

okòwò náà má wọ́n òkò náà lẹ́yìn sẹ́yìn ọmọ ọ̀ àgọ́ ọ̀hún ni wọ́n àwọ̀ de ọmọ náà múlùmí tí wọ́n kọ́ fight òòpù kò jà lè dá àṣọ́gbà ọ̀ dẹ́ni kóyin kóyin kò ní hẹ ilé tẹ́yìn wọ́n yìí ọ̀ àwọn máa ń ta káàdọ̀ ká ní kí n sọ tó ń rẹ̀ káàdọ̀ káàdì débi nìyẹn lọ́kàn hùn dé ya ni wọ́n ní voice mail dẹ̀ ọkọ̀ káàdà yẹ̀ yá ọ̀zọ̀mọ́ ni yẹn tó múrí káà mẹ́ sọlọ́láhùn aleyhi àná ọmọ náà wọ́n ẹ̀sìn rẹ̀ and let me tell you I àwọn ọmọ do ló esu àìrùn ni wọn ọ̀sẹ̀sẹ̀ as what is referred to as xenobiotics àwọn ọkùnrin láìkí killed vaccines èrò eh, tọ́ gbọ́dọ̀ xenobiotics ni wọn ọ̀kẹ́yìn náà kẹ́yìn sẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ jẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀ ọ̀rọ̀ àrọ̀rọ̀ ọ̀rọ̀ àrọ̀tọ̀ ẹ̀ dá blọ́ọ̀kì arteries do anyi atero atero what sclerosis ọdọ block sanawo ọmọ àwọ jẹzọ then all in life vaccine all person kan mi attenuate nan ọwọ ọgẹ ni power ihe ọnọdọ ọmọ sẹbi deal with you ẹtẹrẹ dáa kan ní kó láàbẹ system ní defend all the defense mechanisms fún ọ ní kó finish àná. so ini le dobi no erikene onya abesene so umuri nabo asukata enye usa asun tumuri sallallahu alaihi wasallam ora le dobi no or an ka kibun onya na ozana kure muzi ara makomi ya le dobi no o shori ma ro le dobi no agoke mariam ma patron sa no muzi isoro no muri juwe ni quran ko ri awon non dobi no na ka ko ni hinyo chanu dɔw wɔrɔ ba ha dɔɔri o ìjọyè owó tù wọ aftanura sí débi nìyẹn rẹ your next thing is do badua أعيذك بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة ما بوي سيريو أو ما شوي سيريو ميسي سيريو oríṣiríṣi náà kì í ṣe léèṣe wà náà ehó mórí náà kakọ ọgù táàmù wọn ni wíṣọ ìtọ́ọ̀nù àbíṣe tọ́ọ̀nù àti hónú wẹ́ àbáyé náà mú kó di nílé èrè anájòrí náà hẹ anájòrí lẹ́yìn wọ́n mi kúlẹ̀ ẹ̀yìn láàmà àtàbẹ́yìn ana ke e kana ma ne bin an sami ko mani iya na man hatu je won ka te tuan ba woni ina za ana ko tun no to do ka woni an tun mu sallallahu alaihi wasallam ka iya ga iya ga ni ko wani wani le lola don ka ta tuan don tun mu ke al ainu haqq iya ji da eh an yi na waya so inu ina wuri ba duwa nan ata biya na ko sai ka ta tuan omori sere je muna ban adi wona wa me ponya adaka wi hure hi um yiro je kane wa sha kisu mo non wa hura me um anyi sanya na kaka anda ne biro eh eh ẹ̀dẹ̀ ni wọn ná sí wọ́n ha ṣọ́kọ́ọ̀sì wa mozi kene anya kwa bena ukawiru anya bena ni blahe abiahe na kuma ko ro ra re ni bi ona si je nya he abio no ka do ho lo ho ni pot o na ho tele akada si kozi ase kada da re maka ho o me ka gbo owo mozi ni na dozi ha ra o kene do za kene wàhálà jẹ́ ọ̀jẹ́ mo rí àwọn ọgọ́wọ́ tó lọ sọ́nà.